tó wà kí sá. ọmọ ẹlẹ́ran tó ń jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ìjọba ọba tó jẹrú. ọmọ aláṣọ tó. wàrà àti oyin. Iwájú ló yẹ kó fa ẹ̀bí tí ire sí o. Ṣùgbọ́n lẹ́yìn lẹ́yìn la ń jẹ lọ Yorùbá. Ọba tó dẹrù. Ọmọ aláṣọ tó wà kìí ta. Ọmọ ẹlẹ́rọ tó jẹ́.

ó já síná agbọ́n ò fúnra kò lóyìn ọ̀bọ ò fúnra kò dènìyàn Yorùbá ìfúnra màlógún àgbà o. Ọba láṣọ tó wà ní sáà. Ọba lẹ́rọ tó jẹ́. tẹ̀rù. ọmọ aláṣọ tó wà kìtà. ọmọ ẹlẹ́rọ tó jẹ́ ẹ̀kọ́. ìlà ó ti ṣe mo bẹ̀ yín àgbààgbà o. ẹ jẹ́ kúrẹ́ o. mo bẹ̀ ẹ̀yin àgbààgbà o. káyọ̀nù síra wa ṣòun ló tọ́. àìrìnpọ̀ a máa jọ mẹ́jọ níyàwó. ọmọ ìyá kan náà ṣáà ní gbogbo wa. pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o àgbà tí òbí nú lọ́mọ rẹ̀ ń kọ́ jọjọ. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Májàsọ́lá owó bàbá dámì o. Ohun tó bá wẹ lẹ́nu gọ́bẹ̀nù rẹ̀ sọ. Ibi à ń lọ là ń kọjú sí. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá nation o. ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi níbi gbogbo ìṣẹ́ tí wò ní káàkiri àgbáyé àmọ́ tó ṣe àwọn èèyàn wa ní facebook lónìí wọn wọn ò yọjú ṣùgbọ́n kò sí wàhálà èmi àti ọ̀la pẹ̀lú ìkara ni mo fẹ́ fi sọ̀rọ̀ ẹ gbọ́ mi dáadáa àtẹ̀lé àtọ́lá pẹ̀lú ìkanra ni màá fi sọ̀rọ̀ ọmọlúkà ni mò ń jẹ́ gbogbo ẹ̀yin olóríire ojúlówó ọmọ yorùbá gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń wo ọmọlúkà káàkiri àgbáyé ọmọlúkà yín rèé mo kí yín lógúnlógún mo kí yín lọ́gbọ̀nlọ́gbọ̀n mo kí yín lọ́mọdé lọ́mọdé mo kí yín lágbàlagbà mo kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé tìlú tọkàn lẹ fi nífẹ̀ẹ́ ọmọ yorùbá mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ fẹ́ràn yorùbá náà fẹ́ẹ́rẹ́fẹ́ ni ẹ̀yin dẹ́ ẹ̀dẹ̀ fẹ́ yorùbá náà mo kì í yín ẹ̀yin dẹ́ ẹ jẹ́ pé gbogbo ìgbà yorùbá ṣòro jà fún lẹ máa ń pariwo gbogbo yín o mo dẹ̀ kí yín ẹ kúṣẹ́ gbogbo ẹ̀yin dẹ́ ń wò wá káàkiri àgbáyé facebook youtube tiktok mo kí yín pé ẹ káàbọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní pín prógráàmù yìí àná alálejò kò jẹ́ kí n lè tú àwọn àṣírí kankan fún yín màá wá tú àwọn àṣírí yẹn fún yín lẹ́yìn mo sọ fún yín mo ní mẹ́wàá ń ṣẹlẹ̀ òun ni mo fi ṣe tọ́pìkì mi lánàá mẹ́wàá ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa la àmọ́ tó ń ṣẹlẹ̀ lókè àmọ́ tú fún yín lẹ́yìn kò yé dàbí wa Tinubu mọ́ o. <laughs> Yorùbá is either now or never. Bẹ́ẹ̀ bá dìde báyìí, àwọn tí ò tó o ní, àwọn ìran ẹrú yín, wọ́n á wá padà mú yín lẹ́rú. Ẹ pín program yìí kí ló ṣẹlẹ̀? Kò sí kọ́mẹ́ǹtì, kò no comment, no, program, no sharing, no comment. Ẹ̀yin tẹ̀ ń wò wá ní Facebook kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ ti fún wọn láàyè kan fúlàjì wa ni? ẹ má jẹ́ kan rí wa flag ẹ ṣí ẹ pin ẹ jẹ́ kó rìn àṣírí ọ̀rọ̀ fẹ́ jáde lénìí. good you are welcome ọpẹ́yẹmí yétúndé you are welcome bẹ́ẹ̀ bá ṣe ń wọlé either from youtube tiktok anywhere tẹ́ bá ti ń wò mí ọ facebook ẹ make sure pé ẹ ń pín kábàárà wa sòtítọ́ mo sọ fún yín mo láṣìírí máa tú mo láṣìírí tú rẹ́rẹ́rún ẹ jẹ́ kí n sọ ọ̀pọ̀lọpọ̀ kan tó ṣẹlẹ̀ fún yín bóyá lẹ mọ̀ yìí pé wọ́n ti gbé òfin tuntun jáde báyìí tí ò tiẹ̀ ní fi àyè gba Yorùbá mọ́ láyè láti ṣe president Nàìjíríà in the next forty years ìyẹn tún kéré síbi tí mo lọ ẹ tí ì gbọ́ wọ́n ti gbé àbájáde àbádòfin tó máa di òfin Tinubu ò ní ní choice abọ̀wọ́lù ìdí ni wípé tí àwọn house bá ti bọwọ́ lù wọ́n á ní presidential consent but táwọn bá ti sign ètò lọ́ọ̀ ó di lọ́ọ̀ nìyẹn ṣé a rí ẹjẹ́ kí n sọ kinní kan fún yín mo sọ fún yín mo dẹ̀ máa máa tún sọ nàìjíríà wọn ò fẹ́ ìran ọmọ yorùbá wọ́n rí yorùbá gẹ́gẹ́ bíi kíníkí threat mo dẹ̀ ń sọ eléyìí fún yín ṣùgbọ́n àgbọ̀ àgbà ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ sọ pé ọmọlúkà gbẹ́nu ẹ sọ̀hún ọmọ lúkà ó kàn ń wá tó fẹ́ jẹ ni ọmọ lúkà ó kàn ń ṣe lé tó wù ẹ ni mo sọ fún yín mo ní rẹ́rẹ́ ń mú mo ní mẹ́wàá ń ṣẹlẹ̀ òfin kan jáde báyìí tó sọ pé Yorùbá ò ní lè ṣe president until the next forty years ìyẹn kọ́ ni mò ń lọ o màá túbẹ̀ yẹn palẹ̀ fún ṣùgbọ́n ní àwọn ibi tí mò ń lọ ọ̀rọ̀ Nàìjíríà ò yé Tinubu mọ́ Tinubu sọ̀rọ̀ jáde ó ní kí àwa Yorùbá ó ní ká fún àwọn Fúlàní Mami Ewetuga, you are the first comment on YouTube. God bless you. Ẹ káàbọ̀. Àwọn èèyàn ò tiẹ̀ dá sí wa ní YouTube ní Facebook lẹ́ni jáde. Àwọn èèyàn ò dá sí wa rárá rárá ṣe náà kàn wò wá níran tó kò sí wàhálà. Ṣùgbọ́n màá tẹ́ndà mẹ́sẹ̀gì mi ẹni tó bá gbọ́ kó gbọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube mo rí pé ẹ ti ń tẹ́lí ẹ gbọ́ orí ọ̀fẹ́ Ọlọ́run ni. Ẹ gbọ́ mi àbẹ́ ẹ̀gbọ́n tí mò ń sọ ni. Mo ní Tinubu ó bá àwa Yorùbá sọ̀rọ̀ ó ní ká fún àwọn Fúlàní nílẹ̀ kán máa fi jẹ kán lè máa lò ó fún ẹran wọn kán lè máa fẹran wọn jẹko Tinubu ló sọ bẹ́ẹ̀ ṣé ẹ rí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ gbọ́ mẹ́sẹ̀gì ẹ má bínú sí Tinubu rárá ẹ má bínú sí Tinubu Tinubu nígbà tó di president Nàìjíríà mo sọ̀rọ̀ kan fẹ́yìn ọmọ Yorùbá mo Tinubu is a president of Nigeria not president of Yoruba, and ó jẹjẹ is sworn an oath to protect and defend the constitution of Nigeria. Eh, the program is here. Fortune Adeola God bless you Most sọ pé mo Tinubu is a president of Nigeria He is a president Yoruba ó dẹ̀ ti jẹ́jẹ́ ó ti sú ọ̀rọ̀ tó ti ó ti búra póun máa dìfẹ́ǹdì nàìjíríà òun máa ṣe bó tiẹ̀ jẹ́ pé lápá kan kun ẹ̀ ó wù ú pé kí ìran ọmọ yorùbá dúró ó wù ú pé kó lè ṣèfẹ́ yorùbá ó wù ú pé kó ṣe nǹkan tí yorùbá ń fẹ́ ṣùgbọ́n torí bó ti jẹ́jẹ́ fún nàìjíríà kò ní choice o ìdí nàìjíríà bá fẹ́ ló máa fẹ́ o constitution yẹn ló dẹ̀ máa tẹ̀lé yorùbá ẹtẹ etí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mo sọ̀rọ̀ fún yín lọ́pọ̀lọpọ̀ gbà mo láwọn bàbá kan tí mo lọ bá ní wọ́n sọ pé your future is in your hands future yín ọwọ́ yín ló wà it is left for you to decide or to determine nǹkan tó fẹ́ kí ọjọ́ ọ̀la ẹ̀ kó jẹ́ ọwọ́ ẹ ló wà kò sí lọ́wọ́ ẹnikẹ́ni òótọ́ àwọn olóṣèlú wọ́n lè bá ẹ manipulate fúnṣọ ẹ kán bá ẹ dàrú kán ṣe gbogbo ẹ but I can assure you that yet your future lies in your hand. Tinubu ní kẹ́ ẹ fún àwọn Fúlàní nílẹ̀ ẹ má gbàgbé o ó búra láti defend Nàìjíríà ìbúra tó dẹ̀ máa bú thank you so much my brother Babatunde God bless you ìbúra tí Tinubu bú ni pé òun máa protect Nàìjíríà lára protection tó sọ yẹn ni pé ó máa make sure pé ìbáṣepọ̀ tó dánmọ́rán ó wà nínú Nàìjíríà èyí tóun sọ ipò ó búra láti ṣe ni ṣùgbọ́n ìbéèrè tó yẹ káwa bi Tinubu ni pé ǹjẹ́ Tinubu lè ṣe é tàbí kí Tinubu bira ẹ̀ lérè pé ǹjẹ́ mo lè mú ìbáṣepọ̀ tó dánmọ́rán wá sí Nàìjíríà tó bá bira ẹ̀ lérè òun fúnra ẹ̀ adára ẹ̀ lóhùn pé kò lè ṣeé ṣe é ẹ pín program iṣẹ́ a ní kò lè ṣeé ṣe now listen to me ẹ pín program kí ló ṣẹlẹ̀ ẹ gbọ́ mi kẹ̀kẹ́ ti yí pẹ̀lẹ́ jẹ́ ìyọmọ Yorùbá kẹ́ ẹ gbọ́ Tinubu sọ pé ká kó àwọn Fúlàní nílẹ̀ ó sọ ní gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà gẹ́gẹ́ bí president Nàìjíríà ìtò yẹ kó sọ ní it official ó bòfin mu ó tán kò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò pa àṣẹ wípé Yorùbá ẹ gbọ́dọ̀ fún àwọn Fúlàní nílẹ̀ kò fi dandan lé o because ilẹ̀ ẹ̀yin ilẹ̀ ẹ̀yin ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin lẹ máa make a decision and that is left for the governors and the obas the kábíyèsí ọba ló nílẹ̀ kábíyèsí àwọn aláṣẹ ilẹ̀ then àwọn governors àwọn náà láṣẹ they are the chief security of the state àwọn méjèèjì ló láṣẹ ó wá kù sọ́wọ́ ẹ̀yìn àtẹ̀yìn dẹ́ẹ̀nilẹ̀ ẹ̀yìn ìlú mòye <laughs> láti make decision yìí pé òkè ọba ẹ ká ẹ president ti sọ̀rọ̀ jẹ́ ká fún àwọn fúlàní nílẹ̀ tàbí ẹ má jẹ́ ká fún wọn níbi tí mo bá dé yìí láìpẹ́ yìí máa bẹ̀rẹ̀ sí ní bu èpè jáde àyájọ́ èpè èpè karabiti bàbá gbòǹgbò màá máa gbé jáde mo mọ̀ ó dá mi lójú pé kò sí ọba aláyé kò sọba aláyé kò sọba aládé ilẹ̀ Yorùbá lẹ́nìí ká sọ pé òun fẹ́ jáde òun fẹ́ alókèétì ilẹ̀ fún Fúlàní tá a bá rọ́bà kankan nílẹ̀ Yorùbá tó dórú ẹ̀ wò èpè máa pa á máa play àwọn fídíò kan fún yín ẹ mọ̀ yín pé fúlàní ní gbogbo ilẹ̀ áfíríkà wọ́n rí wọn bí ọ̀tá ni ọ̀tá dẹ̀ ni wọ́n ìdí ni wípé tí wọ́n bá wá sí àkàtà ẹ tí wọ́n bá wá sí ilẹ̀ ẹ tí wọ́n rọra ṣèṣe ọmọlúwàbí tí wọ́n ṣe jẹ́jẹ́ gẹ́gẹ́ bí ìran yorùbá tó jẹ́ pé yorùbá gbàdé mọ́ra tí wọ́n bá ṣe bí ọmọlúwàbí tí wọ́n rọra wá yorùbá ò ní ṣe gangan fún wọn a máa gbà wọn ni àìmọye orílẹ̀-èdè nílẹ̀ nílẹ̀ nàìjíríà ẹ̀ nílẹ̀ áfíríkà tó jẹ́ pé the same thing tí mo sọ iná làwọn náà máa ṣe tó bá rìn déédéé tí wọ́n rìn lọ́nà tó tọ́ àwọn náà máa ṣe lọ́nà tó tọ́ ni wọn ò ní bà nǹkan jẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ń pè ní fúlàní ọ̀bàyéjẹ́ ayé àtọ̀run ni wọ́n pírẹsidẹ̀ntì ní kẹ́ ẹ fún wọn nílẹ̀ ó sọ ní gẹ́gẹ́ bí ààrẹ to create peace, to create harmony between the northern and the southern. ẹ̀tọ́ ẹ̀ ni ó ti sọ ọ́ gẹ́gẹ́ bí ààrẹ nàìjíríà ṣùgbọ́n kò pa àṣẹ torí constitution nàìjíríà kan sọ pé ilẹ̀ wa àwa la ní it is we that are the custodian of our land. ilẹ̀ tí wọ́n yà sọ́tọ̀ fún federal government ọ̀tọ̀ ni pé ìjọba àpapọ̀ lè fẹ́ lò ó ọ̀tọ̀ ni ṣùgbọ́n ilẹ̀ wa òfin nàìjíríà sọ pé àwa la nílẹ̀ wa so president ń pààrọ̀ wa ni kò pàṣẹ fún wa he doesn't have that capacity or let me say he doesn't have that authority láti give order pé ní state báyìí ẹ lọ bulẹ̀ ilẹ̀ ta ni wọ́n fẹ́ bù wọ́n bá fi ṣe búgà fún fúlàní ó sọ ni ó gbọ́dọ̀ sọ he has to do it he has to say it ó dẹ̀ ti sọ ṣùgbọ́n kù sọ́wọ́ yín ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá you remember like two three days ago wọ́n ṣe ń pàrọwà sí gbogbo yín wá pátá pé ẹrù báyìí ẹrù báyìí ẹ̀gbọ́n kan tí president yìí sọ. ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin lẹ làṣẹ state yín chief security of the state is the governor and the chief security of every town and cities and villages is the kábíyèsí kì í ṣe àwọn sí àmà local government o àwọn kọ́ ni chief security o kábíyèsí gbogbo àwọn ní chief security ìlú wọn ọba ló nílẹ̀ ọba ló mọ gbogbo ọ̀nà pátápátá nílùú àwọn ló mọ the crowd àwọn òyìnbó yẹn sá lọ gbogbo akoto tó wọ ìlú ọba ló ní ọba ló mọ ẹ programu iṣẹ it is not left for you ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin ọba aládé gbogbo láti sọ pé òkè àti gbọ́ àfẹ́fún wọn nílẹ̀ mi ò bá sàwọn governors ṣùgbọ́n mo ń rí àwọn nǹkan kan ibi ìdánilójú wà ipe láìpẹ́ láì jìnnà ìran Yorùbá máa dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lọ kọ́ sílẹ̀ ilé tá a bá fi tọ́mọ ìrí máa wó ilé tá a bá fi tọ́mọ ìrí ìmàwo ìrì àwo kò sí kẹtẹnikẹni fẹ́ ṣe lé lórí àṣẹ Ọlọ́run ni. mo padà bọ̀ lọ́dọ̀ Mr. President ṣùgbọ́n mo wà lọ́dọ̀ yìí gómìnà lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́. ẹ kọ́kọ́ ń jòkó tí fresh God bless you for me kò ní bàjẹ́ fún yín. ẹ jòkó ẹ̀yin gómìnà ẹ padà sínú ìwé ìtàn ẹ lọ ka ìwé ìtàn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ibi tí wọ́n ti fi àyè gba fúlàní ẹ wo tó ṣẹlẹ̀ sí wọn bẹ̀rẹ̀ láti Sókótó tó fi dé Kòtàǹgbòrá tó fi dé Kánò tó fi dé Kẹ́bì tó fi dé kí ló orúkọ ìlú Katsina tó fi dé Daura tó fi lọ káàkiri gbogbo ilẹ̀ Haúsá pátápátá ẹ gbọ́ ìtàn bọ́mọdé ò bá kàn án bá rọ bá ẹ lọ gbọ́njú ẹ̀yin dẹ̀ ń wò mí ní ti Facebook kí ló ṣẹlẹ̀ ẹ ní program yìí mo fẹ́ rọwọ́ yín sẹ́ ìfẹ́ yín gbọ́dọ̀ ọ̀rọ̀ yín gbọ́dọ̀ jáde torí wípé gidi ibi tí ọ̀rọ̀ dé dúró yìí àyàfi ká fi ojú wa ká là sílẹ̀ báyìí ojú la láti òfin sọ́rí. àwa ń sọ ni pé àgbà a ní àgbà yí pé kí Fúlàní kó jọba lórí ilẹ̀ wa àwa la sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ̀ pé fúlàní ọ̀rẹ́dì wọ́n ti create ìlú ní ilẹ̀ yorùbá mo sọ fún yín ẹ lọ mọ̀ yẹn tẹ́ ẹ bá mọ̀ ẹ mọ̀ àwọn fúlàní ti ní ìlú they already have a cities wọ́n ti ní àwọn cities ní ilẹ̀ yorùbá tán ti create tí wọn ò dẹ̀ jẹ́ kó hókùn sí gbangba sẹ́yìn tẹ́ ẹ nílẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ wa tó ń ṣọdẹ àwọn ọmọ wa tó ń wọnú igbó àwọn ni wọ́n rí wọn kán dẹ̀ wá sọ ṣùgbọ́n tí ìjọba ò káràmọ́ ẹ̀yin gómìnà yẹn káràmọ́ fúlàní wọ ṣòkòtò ṣòkòtò gbà wọ́n láàyè wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣeré wọ́n pè wọ́n lọ́rẹ̀ẹ́ àwọn náà gbẹ̀sìn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ní kùránì like joke like joke today fúlàní ló dominate ṣòkòtò the same thing in Kano in Daura in Katsina in Kebbi in Zaria in Gombe, all across the northern part of the Nigeria. Wọ́n take over, wọ́n gba ìjọba, wọ́n pa gbogbo ọba pátá tó jẹ́ ti Fúlàní tó ń pè ní Zaki, wọ́n pa gbogbo wọn, wọ́n gbé àwọn ọba tí wọ́n tán pè ní Emir, wọ́n gbé wọn tó wọ́n jọba. Èdè Fùfùdé ti jẹ́ èdè Fúlàní, òun ni wọ́n ti yan olórí náà pè ní Emir, olórí náà pè ní Emir ẹni tó jẹ́ bí adarí léde fùfùdé léde fúlàní ni emir bí ọba ẹni tó jẹ́ aṣíwájú tó jẹ́ olórí tó jẹ́ adarí òun ló ń pè ní emir is not Arabic name king làwọn arábì ń king ni wọ́n jẹ ní Arab country èdè wọn bó ṣe jẹ́ èdè Arab tó ọba ni wọ́n jẹ bẹ́ẹ̀ torí pé kí ni èdè tí wọ́n iná ń pè níbẹ̀ wọ́n tún mọ ẹ̀dá rẹ́ẹ̀tì sédè òyìnbó bá iná ń pè ní ọba owó gbàjọ but àwọn fùfúdé àwọn fúlàní wọ́n pe tiwọn ní emir tó jẹ́ pé èdè tiwọn ní bẹ́ẹ̀ bá dé Saudi ṣé emir Saudi ni wọ́n jẹ́ mo bi yín léèrè ni o ẹ dá mi lóògùn fẹ́ mọ́ emir Saudi bẹ́ẹ̀ bá dé Saudi Arabia lẹ́nìí the king of Saudi Arabia lè máa gbọ́ o King Saad Abubakar the king of Saudi Arabia ṣé Saad Abubakar ló ń jẹ́ àbí kìnnì kan ó dàbí ọba Sokoto ní Saad Abubakar ọba ọba Saudi Arabia máa rántí orúkọ ẹ̀ gbogbo ẹ̀ ló wó lórí ìfìdálẹ̀ ọkàn fún lọ́nà bẹ́ẹ̀ dé Yemen king náà jẹ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ dé Qatar king ni o ẹ lọ sí United Arab Emirates bẹ́ẹ̀ bá dé Dubai king of Dubai ni so now káwá jẹ́ ká padà wálé ká tiẹ̀ fi gbogbo wọn lẹ̀ ẹ̀dá wọn jẹ́ ẹ́míà níbẹ̀ wọn ò jẹ́ ẹ́míà that is their whole cup of tea kò kan àwa ṣùgbọ́n tí mo fẹ́ ká yin governors kẹ́ mọ̀ ní wípé ìtàn wọ́n ní èèyàn ò gbọ́dọ̀ ṣubú lẹ́ẹ̀mejì Yorùbá ti fọwọ́ lẹ́rán àwòrán wọn gba gbogbo ibi tó ń pè ní Kwara wọ́n gba gbogbo ẹ̀mọ́ wa lọ́wọ́ yẹtí queen god bless you my mommy you are welcome wọ́n gba kwara wọ́n gbà mọ́ wa lọ́wọ́ a tún ti lajú wa lẹ̀ wọ́n dọ́gbọ́n wọ àárín wa ṣé ẹ rí àwọn people tẹ́ ń wò yìí they are so powerful to an extent tó jẹ́ pé there are some countries that are sponsoring them wọ́n á gbé owó wọn fi wọ àwọn gómìnà wa mọ́ra ẹ̀yin gómìnà wa ẹ̀ kì í ṣọmọ ojú ọ̀rọ̀ lárí o tẹ́ ẹ bá gba eléyìí láàyè ẹ wá wàhálà lẹsẹ o torí àwa tẹ ẹ bí àmì gbà wúná kékeré ẹ gbọ́rọ̀ mi àmì gbà ẹ fẹ́ jẹ́ kí wàhálà ẹ fẹ́ jẹ́ kó yáwọ́ láti tètè bẹ́ẹ̀lẹ̀ ni you remember keep on saying it always that Ah, àfẹ́ wàhálà ṣùgbọ́n tẹ ẹ bá dáwọ́ lé ẹ fẹ́ kọ̀wé pé wàhálà ìlú ò ní rọgbọ ìlú ò ní dẹrù fún yín ẹ̀yin gómìnà I am not sitting online speaking, just talking. more so with confidence. Ipe ẹ bá dáwọ́ lé, tẹ́ ẹ bá gbìyànjú ẹ̀. Ẹ ní láìkí, àtẹ̀yìn fúnra yín. Ìsinmi ò ní sí fọmọ tó bá níyàwó ò ní sùn, òògùn ò ní lójú orin. Ẹ ní nísinmi. Ẹ kọ̀wé gbé wàhálà ni. I have no kí ṣe wàá máa explain fún yín, this is what will happen mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà no room for ruga no room for Fulani no land for Fulani in Yorùbá land we don't want them ìwọ̀nba àwọn tó wá sínú igbó a máa flush wọn jáde kúrò nínú igbó wa kò sí wọn ní wọn ní níbẹ̀ wọn bá fẹ́ bá bá kọ̀ wọn á jáde ẹ jọ̀ọ́ ẹ̀yin governors ẹ jòkó ẹ ronú yín ẹ̀yin kábíyèsí wa ẹ jọ̀ọ́ ṣé mùmú ni wá ní àbídìdì ní dírọ́bọ́ tí ò mọ wọ́ọ̀tú ẹ̀ yàtọ̀ sósì àwọn fúlàní ń wọ ilẹ̀ yorùbá wọ́n ní ká tọ̀ wọ́n nílẹ̀ kódà àyàndá ilẹ̀ fún wọn wọ́n fagídí ń gba ilẹ̀ wa nínú igbó wọn ń lo bẹ̀ ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ bi ẹ̀yin kábíyèsí wa àwọn ọmọ wa tó ń ṣe òwò ẹlẹ́dẹ̀ tí wọ́n ṣe bísínẹ̀sì ẹlẹ́dẹ̀ bísínẹ̀sì ẹlẹ́dẹ̀ bísínẹ̀sì tó lówó ló owó pọ̀ lórí ẹ̀ ó kọjá là ẹni tó bá ń ṣe bísínẹ́sì pigry tó yìnbó ń pè ní pigry ẹni bá engage to venture into it owó ńlá ni mo bí yín mo challenge yín ṣé àwọn fúlàní àwọn òkè ọya ṣé wọ́n lè fáwọn ọmọ wa nílẹ̀ káwọn náà lọ fi ṣe ẹlẹ́dẹ̀ nílẹ̀ wọn lọ́hùn it's a question òfin tó bá dè wọ́n pé kọ́ máa fún wa nílẹ̀ ká lọ fi ṣoko ẹlẹ́dẹ̀ lọ́dọ̀ wọn òfin yẹn ló di àwa náà à nílẹ̀ tá a fẹ́ fún wọn kí wọ́n fi ṣe rúgà nílẹ̀ tiwa ní kí wọ́n fi ṣe màlúù ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin ni àṣẹ ilẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ó lè nira ó lè má sówó àwọn kankan lè jáde tó mú ìnira wá ẹ jòkó kẹwàá àròjinlẹ̀ pé tá à ń jẹ tó ń tán òun ni ọlá òun lọ́rọ̀ òun lówó á tán ṣùgbọ́n ẹ ronú ọ̀la ẹ ronú tẹfẹ ẹ má fi ìnira sílẹ̀ fáwọn ọmọ tẹ bí àtàwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa ẹ gbọ́dọ̀ tọlọrẹ tiẹ bí àwọn àwọn governors tó bá gba owó tó tẹkọ tó gba irú ẹ láàyè fúlàní àṣọ rich to an extent tó jẹ́ wípé gbogbo dápẹ̀ ló wó gbogbo ọlá ọlá ọrọ̀ nàìjíríà ọwọ́ wọn ló wà. ṣèbọn sọ fún yín pé àbáṣà kó owó ni ẹ̀yin mọ iye tábàṣà kó wọn ò lè gbà tán. ẹ mọ iye tó wà lápò bàbá ń gídá ni ẹmọye tó wà lápò ṣàgàrí ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó ti jí wa lówó kó lọ àwọn buhari àǹkó àwọn buratai wọ́n pọ̀ bẹ́ẹ̀ owó nàìjíríà tí wọ́n ti jí kó lọ owó ẹ owó mi ẹ̀tọ́ wa ọrọ̀ ajé wa oògùn ojú gbogbo wa tí wọ́n ti jí kó lọ yàtọ̀ sí yẹn àwọn ìlú kan wà tó ń bá kí wọn up tó fún wọn ní support àwọn gómìnà wa i am not insulting you a rí nínú àwọn gómìnà sọ wa tó jẹ́ pé wọ́n kàn lè dìde wọ́n sọ pé wọ́n gbówó yẹn wọ́n gbé wá fún wọn kò sí gbogbo ẹ̀yin gómìnà tẹ́ ẹ̀ lówó lọ́wọ́ tẹ́ ẹ̀ rí jẹ tẹ́ ẹ̀ rí mu ṣùgbọ́n mo kẹ́kẹ́ understand yìí pé tó ń tán òun ni ọrọ̀ tó yàn bá ti kú ó ti parí those people are so they are so violent they are so rich they have a very big backup tó ń bí pé wọ́n lè gbé fifty billion kan náírà fún gómìnà kọ̀ọ̀kan ilẹ̀ Yorùbá owó yẹn wà níbi tó wà they have trillions níbi tán ṣègùn ẹ̀ in dollars they control all the dollars tó wọ nàìjíríà ṣé ẹ rí èyí ọmọ yorùbá mú you bá sọ̀rọ̀ ẹ you rí mi bí you. tó kàn sọ tó wù láti sọ àwa àwa ṣiṣẹ́ agbárìsá thank you my mummy yẹn ti you agbárìsá àpòjú wárí ni you ni pé this is what is happening they can come up pé every government you náà ẹ jẹ́ ká fún wọn ní fifty fifty billion àwọn ọba wọn yẹn ẹ jẹ́ ká fún wọn ní one one billion two two billion wọ́n ní tèbébí ń pa àwọn ọba let's give it to them ọba tí yà ń jẹ ọba tẹ́bi ń pa ọba tí ò fúnra ẹ̀ gan tí ò tí ì ní tẹ́lọ́rùn fúnra ẹ̀ tẹ́lẹ̀ á wá wò pé owó rẹ̀ opportunity rèé á hàn á filẹ̀ yẹn sílẹ̀ ìtorí ìgbádùn tó fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ á gbàgbé ọ̀la á gbàgbé àwọn ọmọ tó bí agbàgbé ọmọ tọmọ ẹ fẹ́ bí ìran dé ìran agbàgbé agbowó ìyá wa bẹ̀rẹ̀ sí ní jẹ wá fúlàní bá fún ẹ lówó wọ́n á fún ẹ ní wọn ò ní fún ẹlẹ́dìyẹ àbí bàbá ṣe wọ́n á fún ẹlẹ́dìyẹ wọ́n á fi gbòdìdì ọmọ lọ́wọ́ ẹ ò lọ̀rọ̀ fúlàní. they are only after your land. ilẹ̀ yìí ni wọ́n wà after ìdí tí mo ṣe ń sọ eléyìí ni pé ẹ̀yin gómìnà wa ẹ̀yin ọba aládé wa ẹ̀yin gómìnà ẹ̀rọ àròjinlẹ̀ o ẹ má jẹ́ kí fúlàní bribe you àmọ́ mo mọ ilé ìwò dá mi lójú bí ọ̀sẹ̀ nídà fúlàní kan bribe you ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin gómìnà lọ́lọ́run ti kẹ́kẹ́ tó wá jẹ gómìnà bí mi bá mọ tẹnikẹ́ni mo mọ ti gómìnà Ọ̀yọ́ state Ṣèyí Mákindé is a millionaire kò tó àpẹẹrẹ billionaire torí bóyá torí pé mo mọ difference billionaire millionaire ni mo ṣe sọ bẹ́ẹ̀ Ṣèyí Mákindé is a millionaire in dollars kó tó jẹ gómìnà mo dẹ̀ mọ̀ pé gómìnà Ọ̀yọ́ gómìnà Ògùn gómìnà Èkó tọ̀sùn tèkìtì they are all millionaires Adeleke family they are rich they are wealthy family ẹ má jẹ́ kí Fúlàní bribe yín they were ready to give you that money láti jẹ́ kó ṣẹ́jú mọ́ yín ẹ má sọra yín dọmọ ojú ọ̀rọ̀ lárí ilẹ̀ Yorùbá in our land must remain our land mo ti sọ ẹ má bà Tinubu jà pé kí ló dé tó sọ pé ká fún wọn nílẹ̀ Tinubu ò ṣe president Yorùbá president Nàìjíríà ni ó dẹ̀ ti búra láti ṣe everything fún Nàìjíríà tó bá sọ bẹ́ẹ̀ ó sọ ní ìbò kò pàṣẹ fún wa àwa la nílẹ̀ it now depends on the governors and the kábíyèsí to make that decision pé a fẹ́ fún wọn nílẹ̀ or not ìyẹn làwa ṣe ń tẹnu mọ́ mo ti bẹ̀ yín gẹ́gẹ́ bí ọmọlúwàbí mo ti rawọ́ ẹ̀bẹ̀ sí yín gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ tó tún túnra ẹ̀kọ́ mo ti bẹ̀ yín dáadáa tí mo dẹ̀ gbàgbé pé ọ̀rọ̀ mi á yé yín ṣùgbọ́n tẹ́ ẹ bá fagídí lé tẹ́ ẹ bá fi dandan lé pé ẹ bu ilẹ̀ síta ó léwu àmọ́ kojú ìjà sí ni àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá á kojú ìjà sí ni lójú méjèèjì no condition la fi lè fún Fúlàní nílẹ̀ nílẹ̀ Yorùbá ìbáàmù wọn kánná fẹ́ gbé gbogbo ilẹ̀ wọn fún wa ká máa fi ṣoko ẹlẹ́dẹ̀ àmì gbà monkey dey walk baboon dey chop ó ti dópin àwa là mutí bówù yẹn àwọn ń pè wá lọ́lọ́tí wọn lọ́lọ́tí ni wá à ń generate billions of naira. lórí ọtí lójúmọ́ where is my phone. mo ti ṣe estimate yìí fún yín rí lọ́pọ̀lọpọ̀ ìgbà currently bí ìgò ọtí kankan báyìí is five hundred naira wọ́n dẹ̀ ń gba seven point five percent approximately ni mo pè o ìgò bíà kan approximately now is five hundred naira àríbíà eight hundred àrò ní one thousand bíà mi sọ ọtí mi mo sọ̀rọ̀ bíà bíà kan approximately now is five hundred naira. five hundred naira yẹn wọ́n ta seven point five percent lórí ìgò kan which is the percentage is seven point five which is lórí ìgò kan that is that would be thirty seven naira and five kobo and fifty kobo rather Multiply by estimate sọ pé a mú ìgò ten million bottles lójúmọ́ nílẹ̀ Yorùbá ten million bottles which I believe ẹ̀yin fúnra ara yín mọ̀ ẹlòmíì àjòkó sí ilé ọtí amúkákànrún bí àkàntán ní ilé ọtí ojoojúmọ́ là ń ṣe patí ẹni ń ṣe bẹ́ẹ̀dẹ̀ á lóun ṣe bẹ́ẹ̀dẹ̀ ara kátàn bí àdásílẹ̀ wọ́n mú lọ bó ṣe ń ṣẹlẹ̀ ní àkúrẹ́ ló ṣẹlẹ̀ lóńdó ló ṣẹlẹ̀ lókìtìpupa ló ṣẹlẹ̀ ládó ló ṣẹlẹ̀ níkàrẹ́ ló ṣẹlẹ̀ lọ́kà ló ṣẹlẹ̀ lọ́wọ̀ ló ṣẹlẹ̀ lẹ́kìtì ló ṣẹlẹ̀ ní ọ̀ṣun lọ́ṣogbo lẹ́dẹ káàkiri gbogbo ilẹ̀ yorùbá that is how it happens ẹni ṣe birthday ẹni ṣoyè ẹni ṣe promotion ẹni wọn tó ṣe gbá wọn ara bí àjọ wọn mú estimate according to bureau of statistics wọn là ń mú ìgò bí àkànní ilẹ̀ yorùbá à ń mú ten million bottles lójúmọ́ ẹ wá multiply thirty seven point five ẹ multiply ẹ by ten million A fún ẹ ní three hundred and seventy five million naira lójúmọ́ lórí ọtí láàmú bíà ni mo sọ o mi ò sọ̀rọ̀ àwọn díìnì o mi ò sọ̀rọ̀ wáìnì o mi ò sọ̀rọ̀ kóòkì o mi ò sọ̀rọ̀ àwọn sọ́fìlì dáàmú o mò ń sọ̀rọ̀ bíà tí àwọn breweries tí wọ́n ń ṣe jáde either international breweries or zonal breweries or intercontinental breweries mi ò sọ̀rọ̀ wọn yẹn o mò ń sọ̀rọ̀ àwọn bíà tá a mu trophy goberg eh, tiritiri hapu Eh, cronenberg àbí kílẹ̀ ń pe <laughs> kílẹ̀ ń porúkọ tí táwọn òyìnbó ló ló láìpì eh, eh, Heineken Budweiser Star Radler Star Baby àwọn wọ̀nyẹn ni mò ń sọ o mi ò sọ àwọn jíìnì o mi ò sọ apẹtẹ sí furunagao tẹ̀sójú ẹ̀ má gà má la sùn sílẹ̀ gbé tan sókè má rùn má ṣe mi ò sọ àwọn wọ̀nyẹn mò ń sọ̀rọ̀ bíà lórí bí àyẹn lójúmọ́ ẹ gba yorùbá nàìjíríà ń gba three hundred and seventy five million naira in a day nílẹ̀ yorùbá ẹ wá multiply by thirty days tó jẹ́ oṣù multiply by thirty á fún ní eleven billion two hundred and fifty million lóṣù kan in a single month eleven point two five billion wọ́n kó owó yìí wọ́n rèékì ẹ̀jọ́ nílẹ̀ Yorùbá owó ọtí tó mu tó yẹ kán dá padà kán fi ṣe é lóore kán fi ṣe é láǹfààní wọ́n á kó owó yẹn wọ́n á kó lọ sàbújá wọ́n á pín fún Kano wọ́n á pín fún Sokoto wọ́n á pín fún Kebbi wọ́n á pín fún Zamfara wọ́n á fún Gombe wọ́n á fún gbogbo wọn pátá káríkárí àwọn dẹ̀ fègúnlé pẹ́nikẹ́ni ò gbọdọ̀ mutí lọ́dọ̀ wọn ìwọ dẹ̀ mutí wọ́n ń gbowó lórí ọtí ẹ̀ owó tí wọ́n rí wọ́n kó lọ sọ́dọ̀ wọn wọ́n fi ń ṣe wọ́n fi ń ṣara rere. ṣé dìdìní ni wá ní àbọ̀mù kan bí dìdìní dúrógbó. àti dìdìní dúrógbó ni wá ní àbọ̀mù kan. estimate tí mo ṣe fún yín estimate lórí bíà nìkan ni tí n bá tó bọ́ sórí kóòkì àtàwọn other soft drinks ẹkún afẹ́mọ̀gbò wá ìmájì kí Yorùbá nation dá dúró nìkan Yorùbá nation kó jẹ́ gbèsè la dá dúró tá a sí lábẹ́ Nàìjíríà eleven point two billion yìí ẹjọ́ tó bá kó sí state kan pérépé owó yìí ó yá nínú oṣù yìí ẹ sẹ́ǹdì ẹ sẹ́kìtì mo fẹ́ multiply ẹ̀ fún yín kí kẹ́ ẹ mọ iye tó jẹ́ lọ́dún multiply by twelve That is 135 billion naira. Ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí ní TikTok. 135 billion naira. Tẹ́ ẹ̀ bá mọ̀ yàtọ̀ billion àti million mo sọ fún mi o. Zero mẹ́sàn-án ló wà ní ẹ̀yìn billion thirty-five billion naira lórí bíà nìkan lọ́dún. Lọ́dún kan péré kí Yorùbá dá dúró kọjá pàṣẹ la ká dúró. Kí wọ́n sọ pé lọ́dún kan péré one hundred and thirty five billion tá a rí yìí a fẹ́ fi ṣe underground railway from Lagos state to Ogun state to Oyo state to Osun state to Ekiti state back to Ondo state to Kwara to Kogi máa garanti owó yìí ó tó ṣe fún ìran ọmọ Yorùbá lọ́dún kan péré lórí ọtí owó tẹ́ ẹ fẹ́ rí lórí ọtí lọ́dún kan péré ó ṣe rélùwé from Lagos all across gbogbo ilẹ̀ Yorùbá láàrin ọdún kan but àwọn Fúlàní jòkó wọ́n ń gba gbogbo owó yìí wọ́n dẹ̀ fègún fún yín wọ́n ń ṣẹ̀pẹ̀ fún yín lójoojúmọ́ bẹ́ẹ̀ ṣe ń mutí wọ́n dẹ̀ gbowó ọtí yín wọ́n fi ń ṣara rẹ̀ ni Àbújá náà ti ń pín wọ́n tún máa pín fún Kánò ju Èkó lọ because the constitution ó proclaim Kánò wípé Kánò state has forty four local governments Eko only twenty under the constitution of Nigeria local government twenty péré lè kó ní. Tẹ́kọ̀ọ́ bá tọ́ bá sọ fún ẹ pé àwọn ní forty local government ìrọ̀nà pa á fúnra wọn náà create ẹ̀. Èkó is twenty local government lábẹ́ àṣẹ Nàìjíríà. Kano wọ́n ní forty four ibi tó jẹ́ pé tó bá mistake tó lóun sí ilé ọtí wọ́n á wó gbogbo ike ọtí ẹ̀ wọ́n á wó gbogbo ẹ̀ wọ́n á sọ náà síbẹ̀ ìwọ fúnra ẹ tó bá ṣọ́ra wọn lè ju ẹ mọ́ bẹ́ẹ̀ owó ọtí ti yín tẹ́ ẹ mú òun náà fi ń ṣara ni bí o wọ́n tún gbà yín lọ ẹ̀yìn tẹ́ ẹ mú. níbo ni ìran Yorùbá kí ló dé tí gbogbo wa tá a fi tá a wá dàbí dìdìrín dúrógbó tá a wá mọ tó ṣẹlẹ̀ mọ́. please let us ẹ jẹ́ ká reason ilẹ̀ yìí àwa la ní kò dẹ̀ sẹ́ni tó lè gbà lọ́wọ́ bàbá náà tèmi bàbá bàbá mi ti fi ilẹ̀ fún bàbá mi bàbá mi fi ilẹ̀ fẹ́mi ó dẹ̀ fi dandan máa fi ilẹ̀ fọmọ ọmọ mi gan tó fi ilẹ̀ fọmọ tiẹ̀ it's left for you kékeré ni mo yán fún yín o tí bá bẹ many things fún yín jáde tún fún yín nìkan ká lè mọ̀ yín pé mo rí sísí tí mò ń sọ Tinubu sọ̀rọ̀ as president of Nigeria ní kò pàṣẹ fún wa wà lánilẹ̀ we have the right to make that decision bóyá ká fún wọn tàbí ká má fún wọn. níbi tá a dé yìí ibi tá a dé lọ́wọ́lọ́wọ́ yìí ó ti di abala eyes to eyes blood for blood. tí fúlàní bá wọ ilẹ̀ yorùbá tán bá sorí kórí ẹgbọ́n ẹ jẹ́ kí sì máa dára tán dá. àwa ń sọ ní ànígbà yorùbá ẹ̀yin lẹ́ẹ̀jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ̀yin lẹ́ẹ̀jẹ́ ká jọjọ rẹ̀ kájọ mọ ibi tá a fẹ́ kọjú ìjà sí dáadáa tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ ńlẹ̀ Ìgbò mọ́ wọn ò bí Fúlàní yẹn dáa kó rìn gbèrègbèrè nílẹ̀ Ìgbò wọn fi ṣètàn pani láàrin ìṣẹ́jú àyá ilẹ̀ Yorùbá ni rádaràda yẹn ti ń wáyé torí àìfìmọ̀ṣọ̀kan wa nílẹ̀ Yorùbá mo fún yín ní estimate lórí ọtí nìkan lórí ọtí nìkan ẹ jẹ́ kí wá tún fún yín ní estimate kékeré kan tí bá fún yín lélẹ̀ yìí ẹlòmíì bá gbọ́ wà á fẹ́ bú sẹ́kún máa fún ẹ. wọ́n pẹ́ kínní kan ní tax owó orí tax póríṣiríṣi oríṣiríṣi ni tax tó wà withhold tax wà petroleum profit tax wà personal income tax wà value added tax wà educational tax wà ibi kan ta oríṣiríṣi ni tax but nínú gbogbo tax tó wà yẹn ìkan wà tó máa ń gbà lórí individual tó bá ń ṣiṣẹ́ tàbí tó ní ilé iṣẹ́ ìyẹn náà pè ní tó pè ní personal income tax ṣé ẹ rí tax yẹn ìwọ tó bá ti ń dá iṣẹ́ ṣe wàá san tax méjì sábà máa ń san So that you pay uh, you pay VAT and PAT personal and eh, PIT personal income tax. Ìwọ tó o bá ń ṣiṣẹ́ either o jẹ́ oníṣẹ́ ìjọba tàbí o jẹ́ businessman ẹ̀tọ́ ẹ̀mú ẹ̀ kó san personal income tax yẹ lóṣooṣù. Gbogbo òṣìṣẹ́ tó wà lọ́ndà NLC gbogbo òṣìṣẹ́ tó wà lọ́ndà tuc gbogbo wọn ló ń san táàsì lóṣooṣù mo rò pé ìbálàyé mi ẹ̀yin ọmọ Yorùbá tí mo bá ń tẹnu mọ́rọ̀ pé àyàfi ká yá jáde ló tọ́ mo mọ tí mo rí ó yé mi dáadáa. approximately fifty thousand ní salary àwọn òṣìṣẹ́ kí tó wá lọ bẹ̀ kọ́ńpìnì tó wà ní nàìjíríà lẹ́mí kọ́ńpìnì tó wà ní nàìjíríà lẹ́mí ninety percent of that company is from Yorùbá land ẹ lọ ṣe findings gbogbo wá gbogbo báǹkì tó wà ní nàìjíríà lẹ́mí èkó ni wọ́n rẹ́gísítà sí o ẹ má rò pàbíjà ni wọ́n ṣe rẹ́gísítà wọn sí kò sí kò sí gbogbo báǹkì tó wà lẹ́ni tó ṣe registration làbújá èkó ni wọ́n register sí as a registered company ibẹ̀ ni àdírẹ́sì head office wọ́n wà First Bank o Union Bank o Stanbic Bank o kirikan Bank o name them they are all in Lagos èkó ni wọ́n register sí o next to Nigeria PLC èkó ni wọ́n register sí o Liver Brothers èkó ni wọ́n register àbí Unilever èkó ni wọ́n wà o àwọn Dunlop gbogbo they are all in Yorùbá land o oh. gbogbo àwọn company tó sì ń sponsor lẹ́nìí ilẹ̀ Yorùbá ni gbogbo wọn wà pátápátá o oh. now ẹ wá fojú inú wo gbogbo àwọn tó ń ṣiṣẹ́ láwọn company wọ̀nyí tá a bá ní tara wa jẹ ó kéré mò ń sọ̀rọ̀ àwọn private company o oh. bank is a private entity àwọn kan ló ní kì í ṣe ìjọba ìjọba kan ń mójútó ni ṣùgbọ́n àwọn kan ló dín aláṣẹ ẹ̀ kì í ṣe ìjọba ó yàtọ̀ sí government organization bank is a business organization. now mo máa ń sọ̀rọ̀ àwọn individual company wọ̀nyí tó jẹ́ private tó jẹ́ pé àwọn kan ló ní ẹ fojú inú wò ó oye àwọn tó ń ṣiṣẹ́ ní Union Bank nílẹ̀ Yorùbá oye àwọn tó ń ṣiṣẹ́ ní Access Bank nílẹ̀ Yorùbá oye àwọn tó ń ṣiṣẹ́ ní FCMB nílẹ̀ Yorùbá gbogbo báǹkì tó wà oye àwọn tó ń ṣiṣẹ́ ní báǹkì nìkan nílẹ̀ Yorùbá ẹ fojú inú wò tí mi ìbá ẹsàdírè tí mi ò ṣàsọdùn ó kéré tán tá a bá ní ká máa kà wọ́n ẹni èjì ẹ̀ta wọ́n á lé ní hundred thousand kí n kàn gbé bẹ́ẹ̀ wọ́n á tó hundred thousand ní gbogbo bank tí mo sọ nílẹ̀ Yorùbá àwọn bank workers in Yorùbá land alone dey above than hundred thousand mo gbé bẹ́ẹ̀ ni ẹ̀yin fúnra ara yín dẹ̀ ń wò mí ẹ mọ̀ pé ó jù bẹ́ẹ̀ lọ torí a rí báǹkì míì tó jẹ́ pé workers tó wà ń bẹ̀ ó lé ní thirty a single branch has more than thirty workers single branch mo kàn sọ ilé mi ẹ wá kúrò lórí bank ẹ bọ́ sáwọn company míì àwọn electronics company àwọn kìnnìkan company shipping company eh, produce production company tó produce eléyìí tó produce tọ̀hún àwọn breweries wa àwọn kìnnì kan lóríṣiríṣi ẹ wá kọjá síbẹ̀ kẹ́ wòye àwọn tó ń ṣiṣẹ́ bẹ̀ náà kẹ́ tún mu tá a bá ní ká fojú sùnùkùn gbogbo ẹ̀ á máa calculate bí òṣìṣẹ́ one million kẹ́ tó wá bọ́ sọ́dọ̀ àwọn tó jó òṣìṣẹ́ ìjọba tó ṣiṣẹ́ ní local government ní gbogbo Nàìjíríà sorry ní gbogbo ilẹ̀ Yorùbá tó ṣiṣẹ́ ní state government ní gbogbo state tó wà nílẹ̀ Yorùbá tó ṣiṣẹ́ ní gbogbo tó jẹ́ federal workers ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ wá tó pa gbogbo wọn papọ̀ kẹ́ ẹ ṣírò ẹ̀ kẹ́ ẹ wá rò mọ́ bíi one million ẹ má bínú sí wa ó sáré kọ́tọ̀ọ̀fù mi so ẹ wá ro gbogbo ẹ̀ papọ̀ pátápátá approximately àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ ń gbowó oṣù nílẹ̀ Yorùbá lọ́ọ́lọ́ọ́ yìí ó kéré tán wọ́n á wọ bíi four to five million tàbárò gbogbo mo sọ̀rọ̀ gbogbo state ni o mo kàn kíkàn mú kéré ni o lórí ẹnì kankan wọn ká sọ pé wọ́n ń gba fifty thousand naira as salary lóṣù ẹnì kankan wọ́n ń gba fifty thousand naira mo sọ pé five million ní nọ́mbà gbogbo wọn àwa fúnra wa mọ̀ pé wọ́n ju bẹ́ẹ̀ lọ tá a bá kó àwọn tó wà lọ́ndà tuc ìtàtúkò papọ̀ mọ́ a mọ̀ pé wọ́n ju bẹ́ẹ̀ but let's agree five million yẹn àwa approximate ẹ̀ pé salary wọn jẹ́ fifty fifty thousand ara ẹni tó ń gba seventy ara ó hundred ara ó one fifty ara ó two hundred ara ó five hundred thousand but let us agree pé gbogbo wọn gba fifty fifty thousand. mo kékeré kẹ́ ẹ lè mọ ohun tó ṣubú tẹ àwọn ọmọ Yorùbá dáìmọ̀ kí n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ mi yé mi mo mọ rísì tí mo ṣe sọ bẹ́ẹ̀. àlọ́mà let us even agree that they are five million fifty thousand wàá san VAT yẹ wàá san seven point five percent fifty thousand percentage yẹ seven point five a fún three thousand seven hundred and fifty three thousand seven hundred and fifty naira ni gbogbo workers' yẹn máa san ní oṣù kan as their sal as their tax tí wọ́n mú wá ìyẹn tax ẹyọ kan o mi sọ̀rọ̀ nípa personal income tax mo sọ̀rọ̀ nípa VAT every workers must pay that pàṣẹ tax yẹn three thousand seven fifty lórí èèyàn gan lóṣù ẹ wá multiply ẹ by seven ẹ by five million multiply by five million á fún ẹ ní eighteen billion seven hundred and fifty million lóṣù tí nàìjíríà ń gbà lórí gbogbo àwa workers ẹ multiply ẹ by a year multiply by twelve months á fún two hundred and twenty-five billion imagine that tó bá ta gbogbo owó yẹn ǹjẹ́ ọmọ ẹgbẹ́ Àbújá ni wọ́n ń kó lọ wọ́n á kó gbogbo ẹ̀ ó dàbíjá wọ́n á wá bẹ̀ ní tún pín wọ́n á wá gbọ̀n tó ro lẹ́ẹ̀kọ́ lọ́wọ́ wọ́n á gbọ̀n lé Ògùn state lọ́wọ́ wọ́n á gbọ̀n lé Ìgàdàn lọ́wọ́ Ọ̀yọ́ state wọ́n á gbọ̀n lé Ọ̀ṣun state lọ́wọ́ wọ́n á gbọ̀n díẹ̀ fún Èkìtì wọ́n gbọ́n díẹ̀ fún Ondo state wọ́n náà fún wa lálòkéṣàn two hundred and twenty-five billion ẹgbẹ́ yẹn nìkan láàárín state mẹ́fà tó jẹ́ official state Yorùbá mi ò tí ì fẹ́ mú Kogi àti Kwara mẹ́jẹ̀ fún wọn sẹ́gbẹ́ náà ẹpin divide by six tó bá pín bẹ́ẹ̀ state kankan nílẹ̀ Yorùbá gba thirty seven point five billion naira do you know what a developmental project tí yẹn nìkan tó lè fún wa ìdòǹgbà náà lè lò in your state Ondo state in a month tó gba thirty seven billion owó táàsì nìkan ṣoṣo kó gbà bẹ́ẹ̀ lọ́dún kan lóṣù kan rádà imagine this báwo ni development ò ṣe ní àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ̀yin kan dúró sẹ́gbẹ́ kan ẹni wọ́n nàìjíríà lẹ́fẹ̀ẹ́ àwa ò ní kẹ́ ẹ má fẹ́ wọ́n nàìjíríà ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ understand yìí pé àwọn fúlàní gan ò fẹ́ wọ́n nàìjíríà what they are after is your land ilẹ̀ yìí ni wọ́n wà after àwọn gan ò fẹ́ wọ́n nàìjíríà ṣé bá rò pé wọ́n fẹ́ wọn ò fẹ́ ilẹ̀ yìí gangan ni wọ́n wà after wọ́n ti di gbogbo wa lójú wọn ò jẹ́ ká ríran a mọ̀ wípé owó yìí ó wà nílẹ̀ Yorùbá bíbá pọ́ìntì méjì ni mo mú fún yín o tí bá padà wá fún yín ní pọ́ìntì míì tí mo fún yín owó táàsì táwọn kọ́pìnì ń san lóṣooṣù tàbí lọ́dọọdún tó dẹ̀ yẹ pé gbogbo kọ́pìnì wọ̀nyẹn ilẹ̀ Yorùbá ni wọ́n wà wọ́n dẹ̀ kó gbogbo ẹ̀ ó dàrú já tí bá wá bẹ̀rẹ̀ mo tún kọjá lọ sí port yìí owó tó ń wọlé lórí port nìkan lọ́dún ẹlòmíì á bú sẹ́kún ẹ̀kọ́ ọmọdé ẹ̀ lómi ìtò yẹ kó jẹ́ tiwa kó wúlò fún wa ká fi tún ilẹ̀ wa ṣe kí ilẹ̀ Yorùbá kóun náà dàbí London kó dàbí Canada kó dàbí Amẹ́ríkà káwa náà kọ̀ǹpìtì pẹ̀lú wọn ẹni kò lè ṣeé ṣe ẹ̀yin kan sọ èdè wọn náà lọ jẹ gé ẹwọn yọra yín lẹ́nu ebi ń pa yín ní ìjàre ẹ lọ jẹun àwọn tó ń dáwọ́ fún yín wọn ti yọ àwọn ẹtí ń dẹwọ ọmọ gọ ìtẹlómiì sọ nìyẹn ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run kó ṣí yín lójú kó là yín lójú kẹyìn fúnra yín ní ìkan tá yìí even dáàdi wa Tinubu mọ òtítọ́ yìí ó rí ó mọ̀ ní gbogbo ọ̀nà wípé Nàìjíríà tá a wà nú ẹ̀ yìí Yorùbá ló gbé dání financially morally educationally technologically scientifically everything lílílílílílí yorùbá ló gbé nàìjíríà dání ọjọ́ tí yorùbá bá yọ ọwọ́ kúrò nínú nàìjíríà nàìjíríà máa rí bọ máa fọ́ ni gbogbo yín lẹmọ tinubu tó jẹ́ bàbá wa tó jẹ́ president he knows ọmọ ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ wọn ni wọn pé kì í sọ̀rọ̀ pé mo fẹ́ sọ àsọdùn reality ni mo ké fún yín ni mo jẹ́ kẹ́ mọ̀. ìyànda ó ní kò ní dáa fún nàìjíríà àlómọ̀ ó ní na wí yorùbá is the problem of yorùbá ẹ kò síbi tí irú ẹ ò sí ẹ má máa jẹ́ ká sọ yẹn mọ́ táìmù ti tó láti ń lọlé ẹ má máa jẹ́ ká sọ bẹ́ẹ̀ òótọ́ ni yorùbá náà ta yorùbá ṣùgbọ́n kò kò síbi tí ò sí ẹ rí i pé mo rọra ń wòran ni lórí ọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò àtolóyè màá wá sọ̀rọ̀ lé lórí lọ́la kò sẹ́ni tá a mọ ibi tí mo fẹ́ fì sí mi ì ní sọ ibi tí màá fì sí fún yín ṣùgbọ́n mo dúró ti òtítọ́ mo dúró ti ìran ọmọ yorùbá yorùbá ò ní padà sẹ́yìn yorùbá ò ní ṣẹrú fúlàní kàkà kí yorùbá ṣẹrú fúlàní á yà pinnu oníkálukú á yà sọ díẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni yẹtìkùn kò ní bàjẹ́ fún ẹ màá mi ó tọ́jọ́ mẹ́ta ó yẹ kẹ́ tó ti wá sọ̀rọ̀ ọmọ yorùbá fẹ́ gbóhùn yín <laughs> yànda ọlọ́wọ́ lúkà ti là mí lójú kí ni mo fi sójú yín yẹn tó fi là <laughs> kí ni mo dà sójú yín tọ́jú yín fi là ọlọ́run nìkan la máa máa bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń pariwo owó nàìjíríà kọ́lọ́ owó là ní lójú tẹ́yìn fúnra yín rí òtítọ́ tẹ́ bá rí òtítọ́ tẹ́ mọ òtítọ́ dájúdájú ẹ mọ̀ pé inú ìrora inú ẹkún inú ìyà inú òṣì ni yorùbá wà tó bá mu gàrí tó jẹun tó fi súyà tó fi jẹ gàrí tó fi dágun ara ẹ inú àdùnwá ló gbádùn ogun mọ́tò ń ó mọ̀ pé òun jìyà ní ìyà ló ń jẹ because you are not in the position tó yẹ kó wà ìwọ tó dúró tó ní ten million sínú ẹdùnkò olówó net worth yẹn is ten million your net worth is ten billion inú ẹ dùn ó ní you are a rich man mo ń guarantee ẹni tó bá jẹ́ pé yorùbá dá dúró your net worth will never be ten billion it's either kó jẹ́ ten times ten which is hundred billion you are not in the right position Adenuga wọ́n ní seven point five ní nẹ́tíwọ̀tì yìí mò ń sọ fún yín ni tó bá jẹ́ pé yorùbá dá dúró tó jẹ́ inú yorùbá ló ti ń ṣọlá tó ń ṣe yìí tó ti ń gbé ọ̀tún tó ń gbé òsì bàbá mi adẹnuga mò ń garanti yín ni seven point five yẹn will be seven point five times ten that's about seventy five billion dollar automatically you will be among the richest people in the world ṣùgbọ́n tó bá fẹ́ sọ pé richest people in the world you are not among you are richest people in Africa number so. That is mi Adeluga you will only be recognized as one of the richest people in Africa tó bá top hundred in the world you are not among Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá Alákìjà wọ́n lè wọ́ọ̀tì four billion tán bá máa kà á four billion yín tó bá jẹ́ pé yorùbá dádúró bá jẹ́ pé orílẹ̀-èdè yorùbá lẹ ti ń sọ látẹ̀ ń ṣe ni lórí òtítọ́ àtòdodo your four billion will be four point four irú ọmọlúkà ń sì assurance wà kó jẹ́ wípé irú mi máa lówó ju mark zuckerberg lọ mark zuckerberg is about one hundred and twenty-five billion dollar rich lẹ́nu technology lòun lò èmi lè má lò ó ntí steve jobs àbí kí lórúkọ ẹ̀ àwẹ́ tó ní amazon yìí tó ṣe ibi náà lè ṣerú ẹ̀ there are many knowledge in my head tó jẹ́ pé nàìjíríà pa náà tí wọn ò jẹ́ ká rí lò ẹni tó ní amazon he doesn't know anything about technology kò sí tó kàn ó kàn ní ó ní knowledge pé ó yẹ kó òun establish and he did it like joke like joke ó gba store ó tajà ó bẹ̀rẹ̀ sí wọ́n build the software fún ó bẹ̀rẹ̀ sí ní nípa àwọn èèyàn reply wọ́n apply ẹ̀ eh, abidjan kan náà bẹ̀rẹ̀ supply wa a lọ supply wọn nílé like joke like joke Amazon is worldwide today. Chief Jobs tó ní Steve Jobs ní àbí Jeff Bezos yá ẹ má bínú. Jeff Bezos today is the second or third richest man in the world. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá lẹ ní ọpọlọ ju Jeff Bezos lẹ ní ọpọlọ jùlọ. Reality lẹ gbọ́. Ẹnìkan ní bring yẹtí pin tomorrow and ààrẹ Almaroof irọ́ omi o <laughs> I am available tomorrow Wednesday for presentation okay màá contact yín ó dà yín pé a máa lálejò lọ́la so if possible it may be Thursday ṣùgbọ́n tá àlejò mi ò bá ti ní ráyè lọ́la á jẹ́ pé màá contact yín màá pe àlejò mi lénìí láti lè confam bóyá ó máa ráyè lénìí ẹ o a ní ẹnìkan tó fẹ́ wá tó ń bọ̀ lọ́la from US tí ò bá ti wá tó bá ti lóun ò lè ráyè lọ́la màá contact yín so that you prepare màá dẹ̀ jẹ́ kẹ́ ẹ tètè mọ̀ as early as possible láàárọ̀ ọ̀la màá ti tètè jẹ́ kẹ́ ẹ mọ̀. so ẹ̀yin ọmọ Yorùbá Ọlọ́run ti kẹ́ gbogbo yín ẹ jẹ́ ká parapọ̀ ká gba òmìnira kí Yorùbá jáde kẹ́ ẹ ja ìjà yìí gbogbo gálagàlà tó bá wọ ọmọ anybody ní kò ṣe àwa rẹ́dì a dẹ̀ máa jà lájà yìí. finally kò sílẹ̀ fún nílẹ̀ yorùbá o ẹ̀yin gómìnà sí wa tẹ́tí yẹn gbọ́ o we have shown you maximum respect do not play upon our intelligence do not deprive us of our right it is our right to say no ilẹ̀ wa remains our ilẹ̀ ẹ gbọ́dọ̀ fún ẹnikẹ́ni nílẹ̀ o ẹ̀yin ọba aláyé wa gbogbo inú mi dùn tí gbogbo yín tẹ́ ti cooperate kò sílẹ̀ fún fúlàní nílẹ̀ yorùbá o tẹ́ ẹ̀ bá ti fẹ́ kó gbó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ ní kánmọ́nkébé ẹ má dáwọ́lé o táwọn gómìnà bá pè yín tán tán bẹ̀ sí ní kó sí yín lórí tán fowó fẹ́ tàn yín owó tí fúlàní bá gbé wá ẹ̀yin gómìnà ẹ má gbowó lọ́wọ́ wọn o ẹ̀yin kábíyèsí ẹ má gbowó lọ́wọ́ gómìnà o kò sílẹ̀ fún fúlàní o tẹ́ ẹ̀ bá tìlú bá rójú tó ráyè òun ni ìdùnnú yín o ìrọ̀rùn igi nìrọ̀rùn ẹyẹ o tìlú bá rójú tó ráyè nìdùnnú ti yí o tí ẹ bá dánwò ìlú ò ní rójú ìlú ò ní ráyè o àjọ níní sinmi ni o ó sàn kẹ má dáwọ́lé I am speaking on behalf of all the youth in Yorùbá land reality lẹ́gbọ́n lẹ́nu mi yẹn o èmi nìkan gan lè dá wà mo lè dá gbogbo wàhálà yẹn lẹ̀ fún yín tọmọ anybody ò ní ní wọn ò ní ní sinmi reality lẹ́gbọ́n ni mọ̀rọ́bà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ló ti ṣe tán tán sọ sí tán pa ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube tẹ́ ń wò mí ní Facebook tẹ́ ń wò mí ní TikTok tí mo parọ́ ni kán má dánwò ní kókó tá bá gbìyànjú ẹ̀ a máa dìde o ó máa dogun o ẹ̀yà gbọ́ sí i ogun àsọtẹ́lẹ̀ ni kì í parọ́ tó bá gbọ́n o ṣé gbogbo may God bless you all kọ́ ti ẹ jáde ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá The governors have been what Tinubu asked them to do. Let them keep on. Wọ́n fa wàhálà lẹ́sẹ̀ ni. Nígbà tí wọ́n bá fà á tán agbára wọn ò ní gbé. Àwọn ọlọ́pàá tó ń gá ìdí wọn àti sójà gan fúnra àwọn ọlọ́pàá yẹn náà máa ti gómìnà síta pé ẹgbà òun lè gómìnà wù. Ẹ mọ kankan. Ó yàtọ̀ ti ìbùkún ní bórílẹ̀-èdè Yorùbá. Mọ́mí yẹn ti kùn yìí. À pàdé lọ́la lágbára Olódùmarè. I will contact you. I will wish you by tomorrow ó yá kọ́ tiẹ̀ jáde gbogbo ní orílẹ̀-èdè Yorùbá ní kánmọ́nkébé ní kánmọ́nkébé ní kánmọ́nkébé